náà tíra tá a fi ṣe dánilẹ́kọ̀ọ́ ní ọwọ́ ojú omi náà ni kìtà alfatawa muhimma alfatawa muhimma pẹ̀pẹ̀ ìdáhùn sí béèrè tó wà very very tó béèrè tó very very important tí bàbá wa sàmà àti sheik abdulaziz bin baz rahimahullah tí a bá kójọ ẹ̀kọ́ tà ń kọ́ lọ́wọ́ náà nípa tọ̀hárà bí a ti máa ti Islam bí tà ń kà lọ́wọ́ náà pé ọ̀rọ̀ nípa àwọn obìnrin nípa haidọ̀ táwọn obìnrin máa ṣe túbá lóṣooṣù àlàáàdà tó ń pè ní máa tòyìn lára gbogbo àwọn tí ń dọ̀tí wọ̀nyí àwọn ya tí ń di ọmọ náà ni kọ́nà ọba kó sàlẹ̀ ọ̀kan wa ní ìbá múra ìdọ̀tí ẹ̀kọ̀lọ̀ á di mẹ́lẹ̀ pẹ̀lú ògbó lọ́ba olùmúta àtàwọn ìdọ̀tí wa di mẹ́lẹ̀ lọ́ba 275 question 256 síbẹ̀ Ara. Ẹgbẹ́ 277 ni. Kwesí 260 àbí 61 261 260 ni tó ní àbá ń ká ní ìsìn ẹ̀mọ̀ ìpé ọ̀rọ̀ ìdí 260 ni àbí ọ̀rọ̀ ìdí question 260 ní page 276 تقول العائد لما يلحق بالمسجد كي الجنسين كوسو قوة يكاد وصل مبلاتي يقول بأني زي ببريكسيني وصل مبلاتي أبي underground underground يبي بعد بكاتي تعومين على قوة وصل مبلاتي a sì kàí pé ẹni tí ń sìn kó sòlè ọdún mọ́ra tó jókòó irú àyèyàn ń kọ́ ta súnmọ́ mọ́sálásí góò ní ìdájọ́ rẹ̀ fún ẹgbẹ́ sìn kan sùn táǹbìlà wọ́n kọ̀m̀plé ẹlẹ̀ mẹ́gbọ̀ ọlọ́run kó sí àlọ́ àrọ́ òkú pàbáríkà sí ọlọ́run sọ alẹ́ sẹ́rì náà ẹjá kéwù náà dùkúlù áìd lima yalhaqu bil masjid kí ẹgbẹ́ ṣe kó tó wọ ìtàṣọ́ máa sí afẹ́ àníkọ́ṣẹ́ 260 fi amẹ́ríkà masjid ẹ̀kọ́rọ̀ fi ìtàlátàdé àdúwàr ní amẹ́ríkà àwọn máa sí máa wà níbi 2 billion story àti 3 billion story ó di àdáwòrò ààrẹ musalla lè nìsà the last floor ààyè kírun fáwọn obìnrin ni wọ̀dáwò fẹ́ẹ́lì dáadáa o mùsọ́lá àlàáfíì second floor rí first floor ibẹ̀ làwọn gan ni gan ni mọ́tíráfí fáwọn ní tí ń kírun wọ̀dáwò lẹ́bí dáadáa o al ìbára tún ní kóòdù the last floor bí second àwọn kankan àwọn tó pọ̀ mbẹ́mbẹ́ fi magasẹ̀ àwọn ìwé wà mẹ́ wọ́n mọ̀kánì mùtàlàbìláàtì àtàwọn ìtàwọn magazine wọ́n mùsùlùmí sọ́ọ̀f àtàwọn Quran islami àtàwọn tíráàtì Islam wọ́n fọ́ sóòlù dìràtì àtàwọn kíláàsì nìsàáyé àbáwọn obìnrin wọ́n mọ̀kánì sọ́lá tó nìsà àtàyè táwọn obìnrin àìdẹ̀ àtàwọn àyíká obìnrin tó mọ̀ tó fi kírun bẹ̀ àyè wà fún àwọn obìnrin wọ́n ń كون وما إلى ذلك وتوا رأي صوب تنكرهم به هل يجوز للنساء العاهد دخول هذا الدور السفلى صوب سيسي جريء بلا يقبل والله يجي أما قل والجراء فقل ولكن إذا ذكوا ما هو سدين كاينكو صلوا به كما يوجد في هذا المسجد أمور يعترض للمصلين في صفوفهم تبقى على اختلاف inú mọ́sálásí yẹn sọ pé kìdíkítà pé yàn street kìdíkítà pé yàn street nǹkan tó sọ́fọ́ ilẹ̀ aṣáàtìmọ̀ fa'al yọ́pítà òsọ́f amla ṣẹ́gbé yóò máa bí àwọn sáfù yẹn sí àbọ̀àbọ̀ bóò ní ilé aljawab dáhùn ìdá kánà mọ́pìnlẹ̀ mọ́pìnlẹ̀ kan àwọ́dìdà mọ́sídàn اسمه على الدورين أعلى وأسفل صوت الإمام صحة صلاة الجميع شاكبي اللي تأويه بودي قولة الحلسلعية تأويه دواني first floor second floor àtàwọn tó wà sálẹ̀ wọ́n ń gbọ́ ohun imam gbogbo àìsàn ti kírun sí déédéé ní àwọn ààyè wọ̀nyí ولم يجزل العيد جلوس في محل معدل الصلاة في دور الأسفل ọwọ́ atọ́fẹ́ sí ìsìnkú oṣù àyè tí wọ́n prepare tí wọ́n prepare fún ìrun yẹn nílé lásìlọ yẹn kò yẹ kí ẹnìfẹ́sẹ̀ kò tó wà ń bẹ̀ lẹ́yìn náà tààbí alẹ́mọ̀tẹ̀jọ́ olóòtí ara mọ́sílá fi wọ́n pè kàkàrà nàbí sallallahu alaihi wa sallam قال جماعة إني لا أحل المسجد للآية يوم قاو بريدين سيد قوس الآية كما الماتي ولا جنب أبقونا أو كنو بالسبان جنب على أعبالا يقوماتي أما مرورها بالمسجد أما قاو قدام مراتي قدام لأخذ بعض الحاجات التي هو بها مقتك ما تحفظ من نزول شيء من من الدم kó lè mójútó pé ẹ̀jẹ̀ ọ̀jáde lára òun kọ́ ẹ̀jẹ̀ máa tàbí máa láti máa fi kọjá mẹ́rin náà fàlàyé ọ̀kọ́rọ̀já ìdáre tó bá kọjá látàrí kò sáàbùrú mẹ́ lè kọ́wọ́lé subhanahu wa ta'ala tí wọ́n sọ báyìí pé wala junuban illa abiru sabil kò síbà wípé ẹjọ́ sí jẹ́nàbà kọ́wọ́kọ́wọ́ kò yẹ kí ní jẹ́nàbà ọmọ náà àyàfẹ́jọ́ látàkọjá mẹ́rin قولي ولما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه مرة أمر عائشة أن تناوله مصلى للمسجد àti tó fi dẹ̀rẹ̀ pé àdébìsọ̀ sẹ́lẹ̀ ń pàtẹ fún ọmọ wa fẹ́ ilẹ̀ àìsà kọ́bọ̀ mú kí ẹ̀ṣẹ̀ ọmọ rí fàkàrà ní náà ha ìlú wọ́n ni àdébì mú sí gọ́ọ̀sù lọ́wọ́ fàkàrà ìnira àìdọ̀tíkì lẹ́sẹ̀ tìyẹ́dìkì àìdọ̀ rẹ̀ sí lọ́wọ́ rẹ̀ ẹgbọ́n wọn tó wáyé mú mùsùlùmí lọ́wọ́ àjọ ìbàjẹ́ àìdọ̀ rẹ̀ asfal fi the last floor dáwí ko sínú pé wọ́n gbàgbà ní ẹgbẹ́ òun náà ara masalasi ni abi wọ́pù ma ti tó ń tàbí ẹjọ́ sí mẹ́kúnmọ́ òyìnbó náà wọ́n

ولا بأس بالصلاة فيه في المحل الطاهر الذي لا يتبع دورات المياه gẹ́gẹ́ kò sáfúrú ń bẹ̀ fẹ́ndín tí kò sù abẹ́ndín tí ilé bá kójú kò bẹ́ẹ̀ o lè wọ́n la bá sọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ tábìlú bẹ́ẹ̀ lọ pé ìdámadé láì tọ́mọ́ ń bẹ̀ náà kí a kákìrùn ìdí máa lè tọ́ ẹ̀ láì dùbọ́mọ́ alẹ́ nìyà ẹgbẹ́ pé kò so máa tọ́lẹ̀tì ẹgbẹ́ kò so máa tọ́lẹ̀tì kàtà ìrìnmà aláàdì tọ́ ìjọba ọmọ bí àwọn àyókù náà ni alẹ́dì lẹ́yìn àbí àfi àmàlẹ̀ ṣẹ̀rẹ̀ ìjọba kò sí nǹkan tó náà ó mi lùsùlù àti ó fi hà kọ̀ fún alákìkìrún bẹ́ẹ̀ لكن من صلى فيه فلا يتبع الإمام الذي فوقه ẹnití wọn kí wọn bẹ́ẹ̀ pé ọmọ tẹlẹ imam tó wà lókè rẹ ìdá kánà láyé ra o tẹwọ kọ bá rí imam yẹ wọn àyẹ ra bàbá màmú mi kò lè rí ẹkẹ náà màmú yẹ tí wọn kí wọn bẹ́ẹ̀ لأنه ليس تابعا لما تجد به كسر ماتي في أرجع أقول العلماء لأنه تفعل إلى سنة ربنا وعفاصه أما الأمور تسرع في التي الذي يكتر صعب تسرع فلا الدروس عليه قلبا باين لكن إذا أمكن أن يكون صفو قدامه هو خلفه حتى لا يقطع صفه فهو أولى وأقل وده يقول يوجه أبي ليلة وبلا سيارة tí ò ní kọ́ àwọn dábò yẹn inú ló fi dáa jùlọ ló sì fi وعليكم السلام نعم Àwọn máa ń mú ìgbà pẹ̀lú pé èèyàn wà ní ìgbà tó ṣe lè náà lọ́dọ̀ àwọn àpá ìṣọ́ ìrìn àjò lọ́gbé kọ̀bá mu tí ọba ní rí ìmá tó dì nílẹ̀ ní àwọn ọmọ mu àmọ́ àpá mi kò sàbúrò bẹ̀ torí àti sẹ́lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ mi pé yá rọ̀sọ̀lọ́lá láàrin bí àwọn sí máa odò wà mẹ́ bí síngù wà mẹ́ sáré máa kàwé ìlànà kí ló mẹ́ àlẹ́ lọ pé tẹ́bárí ìmá tẹ́bárí máa mú àbí ìgbàkà lọ pé ẹ̀fì àrìjà àkáwọlélẹ̀ ọ̀làmà ìtàwà fáwọn ìlú ó di wà tí wọ́n bá rí mẹ́m ọba mọ́tò lọ́tọ̀ àwọn afáàmì afáàmì ní kòtàbọ̀ ọgbẹ̀ ó di ìfúnwọ́sọ fáwọn obìnrin ọlọ́pàá àwọn obìnrin wọ́n jẹ́wàá máa gba akírùn ó léwu fún yín ẹ máa kírùn yín káyà kọ irun ọ̀ràn irun jẹ́mọ́ ìtọ́rọ̀ yẹn lórí ẹ máa kí ara wa arákùnrin tó àmì alẹ́lọ́sí yúdú sáájú ẹgbàmì ẹgbàmà alẹ́sẹ̀mí sí ẹgbàmì ẹgbàmà so àbọ̀dọ́gbẹ́ bá ń rí máa ni ẹ̀rì máa gbé bá so bó ṣe rí ni wọ́lá ọ̀ ẹ̀kọ́ ó kírun ọ̀nà léwu ọlọ́run lọ́mọ máa tí bá ń lè àbí àbí jùmọ̀ ga gbogbo mímà wọ́n tó lè wá àwọn mẹ́wọ̀. gbàgbàgbà àwọn kí èèmà kí òun bẹ́ kọ́lé kí wọ́n tó sáàkú níbẹ̀ ní wọ́n tó níbẹ̀ àwọn kankan máa lè máa lúmẹ̀ ẹ̀kú máa kí wọ́n. Àwọn èèyàn lẹ́yìn gbogbo wọ́n ní ìlú wọn tó dáàbò wọn lẹ́yìn àwọn dáàbò wa bí ìlú gbígbé. Máa wọ́n tó dáàbò tó wọ́n kó dàbò tẹ̀lé wọn wọ́n tó tẹ̀lé wọn ṣé wọ́n rí máa tó ń kí ìmọ̀ tó ń dà wílò àbá kàbírò ní àná ṣe ọba amúbá ọ̀tẹ̀ nǹkan gbogbo àwọn àbá mi ó di eyín sábẹ́ ọmọ àti ọlọ́ọ̀tẹ̀ àyà àwọn obìnrin wà mẹ́ wọ́n máa tó akẹ́ ọ̀bẹ̀ náà الفرق بين الدم العيد والاجتهاد يعني طبعا بأجاء nǹkan oṣù àkàjẹ àárẹ̀ ìṣe àárẹ̀ àbí àjẹ àárẹ̀ ni ṣe ẹgbẹ́ kìí ṣe nǹkan oṣù ni ìjẹ́ kọ̀ mọ́jáde lára obìnrin bẹ́ẹ̀ 261 bàbá nìta aláìsàrìnà bẹ́ẹ̀nà àìdọ̀ ìṣẹ̀hádà ara àwọn obìnrin mi máa àdámù ẹgbùn bá tó olùkọjẹ bá ti dálára rẹ̀ tẹ̀tẹ̀wọ́ kọf ẹni sọ́lá tẹ̀wọ́lù ìsinmiláàrù dàm yóò oníkírùn ní wọ́n bá tẹ́jẹ̀ bá ti dálára rẹ̀ oníkírùn ó di ẹyin sama okùnmù fi ìzáàlẹ̀ بنات آدم كل شهر غالبا أجا أسو الأمر كان صنع سيدني يوم أبدر يوم نبي آدم كما ويني ببوس بأقل قوبة كما جاء بذلك حديث صحيح عن النبي عن رسول الله صلى الله عليه وسلم بعد رياض نسو فتنيني هذا لم يسلع بي كتقوي ألون كما نبي آدم أبدرين والمرأة المستعادة في ذلك ثلاثة أعوام. وبالنسبة لجعالي الأمر اللي يمكسه أنك عندك في ذمة المواقف الواقع وبالنسبة أحدوها لا أقوم به أن تكون مبتدأتي فعليها أن تجلس مار ليس يقول إنتي توسع قوتي قوتي فعليها أن تجلس ما kàrá omi ẹ̀dọ́ mi lẹ́yìn náà kójú kòkó máa fi wo tí ń jáde ló jẹ kó lu ṣáà gbọ́ ẹ̀jẹ̀ tí jáde ló lọ fẹlá tó sẹ́lẹ̀ wà láti so mu kò ní báwẹ̀ ní kò ní kírun kọ̀dẹ̀ ní báwẹ̀ wọ́n ọkọ̀ jùlọ 15 days أو أقل من قول ألف which لن less than 15 دم أكثر من 15 يوما فهي مستعادة ثم يجد حيوان جديد أكثر 15 days يعني كل عارن كل دي عارن مستعادة وعليها أن تعتبر نفسها عائدا آه، آه، ستة أيام أو سبعة أيام بتعرى وتأسى بما يحصل على أشبائها من أقرابتها tuba tuba bi kowa kowa ma àkíyèsí ẹ̀jẹ̀ ìgbà tí dídé seven days kó wo àwọn obìnrin ló jẹ́bi irú ẹgbẹ́ rẹ̀ tó wà àdúgbò síbẹ̀ ni wọ́n ṣe náà wọ́n ẹ̀ ọ̀rọ̀ ìlà káàlà gílẹ̀ṣà láha tẹ̀mí yìí tí ò fẹ́ ní àìwọ̀gẹ́rẹ̀ tí ò bá lè differentiate láàrin ẹ̀jẹ̀ ti àìdọ̀ àti ẹ̀jẹ̀ ti àárẹ̀ ó di wà fa'in kánà lọ́dẹ́ àtẹ̀lẹ́yìn tí wọ́n gbọ́ bá máa yàtọ̀ rẹ̀ ilé ìláìsí ilé ìtìk ọmọ ìlàdọ̀ rẹ̀ nǹkan àni sọlá tó wọ́n sọ kò ní kírun kò dẹ̀ ní gbà wẹ̀ wà á ní jìmá zọ́ọ̀ jìlá ọkọ̀rọ̀ òsì ní súnmọ́ múlẹ̀ tẹ̀ dàm ń bá tẹ̀jẹ̀ tẹ̀mùtẹ̀báyẹ̀ ní wọ́n gbà tẹ́jẹ̀ tó tó dúró sí ìbá mi ń jáde ìsàwáàd nípa pé òun máa dúdú ẹ̀jẹ̀ àìsàn àti máa dúdú àbí wọ nàtìlẹ̀ rẹ̀ àìjẹ̀ máa hàn òun rẹ̀ kéèkéé dà ثم يكتسل لين يعوي تصلي يوم آكل بشرط ألا يزيد عن خمسة عشر يوما المدى يقول 15 days long وهذه هي عالم الثانية إليني استجالك من أهوال مستعادة عن البتاع وثمان أجارك العالم الثالثة لما تري أن يكون لها عدد معلومة كما أخطوه في أما تضم بيت الكوسو فأجلس فاضل فإن أتجلس عادتها يدعو من دي دي أن يكون بيت الكوسو على داره ثم تغتسل تغتسل لين يواوي يتودع لكل الصلاة جاءان جاء يقتل يوم عاكل ولا ببوه ببوه إذا دخل الوقت ما دام دم معه ní àsìkò bá ti tó ní wọ́n pàtẹ́jẹ̀ bá ti wà pàlú ẹ̀yọ́ máa kó sálọ alá ń gbòòrùn ó tẹ́ ọ̀tẹ̀hìlò ìzáwọ́dì àìlà àìlà lẹ́yìn ọkọ̀ lẹ́sùn ọkọ̀ lẹ́jẹ̀ ọlọ́kùn sálọ wa إلى أن يجيء وقت الآلة صف شعر تبين توصف آخر وهذا ملخص ما جاء للماني جاءت به أحاديث عن النبي صلى الله عليه وسلم بشان المستعدى إليه سماري من قانسية أحاديث مثل وان قانسمان تنكوسوس تبعث سيجا بما أجي عارف ذكر صاحب البلوغ أصابة صاحب البلوغ المرامي umar ayi walada al-hafiz ibn hajar afawa ibn hafiz ibn hajar wa sahab muntaka tafadhal islam muntaka al-majd ibn taymiyyah afawa ba ibn rahim Allah alayhima rahmatullah alayhima jami'a lako wa kabubuwa odiwa wala mutafiwa odubawo so en kaba pe سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك